بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن سلك سنته إلى يوم الدين adúpẹ́ fún Ọlọ́run Ọba tọrọ àlékún kí àti àlékún kí fún Ànábì sallallahu alaihi wasallam akira wa kú ìgbìyànjú látàárọ̀ kọlọ ó gbà ní ìjọsìn fún wa gẹ́gẹ́ bá a ti mọ̀ pé òní jẹ́ ogúnjọ́ nínú oṣù Ramadan ẹjẹ wa ní ìfarabalẹ̀ láti jẹ àǹfààní ọ̀rọ̀ olówó iyebíye àti ẹ̀kọ́ ọlọ́kan ọ̀jọ̀kan látòrí àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa àwọn dókítà wa dókítà sàràbùdé gbadébọrọ jí kọlọmọdé ayọ̀ pẹ̀lú rí dáadáa bísímìlá. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول مثل إلي تجتي هذا ذلك ونني كقول إلي تتق شريعة ورسم الجن كقول أما تجتي هذا ذلك látàrí irú àkókò tí wọ́n kọ obìnrin sílẹ̀ sí bí ẹni tó kọ ìyàwó rẹ̀ sílẹ̀ nígbà tí ń sin nǹkan oṣù lọ́wọ́ àbí gbàtẹ́jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ àbí tó kọ sílẹ̀ lẹ́yìn tí ìyàwó ti mára tó sì ti wẹ̀ àmọ́ lẹ́yìn ìgbà tó ń bá lò nínú ìmára yìí ẹnikẹ́ni tó bá kọ obìnrin sílẹ̀ nírú ọ̀kan nínú àwọn kíkọ ọlẹ́ yìí àbí láwọn àkókò yìí nítòsí haramu ni o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kíkọ́ ọlẹ̀ yẹn ṣẹ haramu ni ṣùgbọ́n ṣẹ ẹni tó ṣe sẹ́lọ̀ bó tilẹ̀ jẹ́ pé ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ kó dáyàwó yẹn padà lópin ìgbà tí ó ti jẹ́ kíkọ́ ọlẹ̀ ẹlẹ́kẹta subhanallah nítòsí ọ̀sẹ̀lọ̀ ṣùgbọ́n ti ṣe ó ti ṣe torí kó ṣẹlẹ̀ sí abdullahi ibn umar radiyallahu anhu ipò kọ́mọ rẹ̀ lẹ́bẹ̀ àbí ọkọ ìyàwó rẹ̀ lẹ́bẹ̀. Umar wa sọ fún anabi sallallahu alayhi wa sallam anabi wa ni murhu fal yuraji'aha thumma li talliqaha tahiran aw hamila akhrajahu Muslim. pálásẹ kókó dá obìnrin yẹn padà lẹ́yìn rẹ̀ tó bá wà wù láti kọ́lẹ̀ kó jẹ́ kó ṣe mara ná tó bá mara tó sì wẹ̀ tí wọ́n ọba lò gbaná kò tún á kọ́lẹ̀. àbí kò jẹ́ kó jẹ́ kó lóyún tó bá wà nù oyún o lè kọ́lẹ̀ àlèmọ́ mùsùlùmí ò gbé jáde. torí ẹ̀ obìnrin tí ń sìn kóṣù tó ṣe sí kọ́lẹ̀ o àbí tẹ́jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ o fi mara lẹ́yìn rẹ̀ yóò tún sìn kóṣù míì títí yóò tún fi mara tó bá wà mara yìí tó bá wù láti ò ẹnikẹ́ni tó bá wá kọ obìnrin sílẹ̀ lẹ́yìn tó obìnrin tẹ́jẹ̀ rẹ̀ ti dá tó sì ti wẹ̀. ó di obìnrin yìí mú ó dá padà títí tí ó tún fi ṣe nǹkan oṣù míì títí tí ó tún fi mára lẹ́yìn rẹ̀ tó bá wù ọ́ wà tó àti àdìsí Abdullahi bin Umar. radiyallahu anhuma bánàbí sallallahu alaihi wasallam ti pa láṣẹ kókó dáyàwó rẹ̀ padà nítorí kó ṣèṣì kọ́ ó fàṣìṣe kọ́ nígbà tí ń sìn pọ̀ sùn lọ́wọ́. ìkọsílẹ̀ sì máa ń jẹ́ tàdádálẹ̀ látàrí òǹkà gẹ́gẹ́ bí ẹni tó ṣe kọ́kọ́ ìyàwó rẹ̀ lẹ̀ ní kíkọ́ ọlẹ̀ mẹ́ta pẹ̀lú gbólóhùn kan àbọ̀kọ́ ọlẹ̀ ní kíkọ́ ọlẹ̀ mẹ́ta lọ́tọ̀ọ̀tọ̀ láyè kan náà tó òun tún kọ́ ọ lẹ̀ òun tún kọ́ ọ lẹ̀ ọba pé mẹ́ta haramu o yóò sì ṣẹ̀ ó ti di mẹ́ta náà ẹni tó ṣe bẹ́ẹ̀ ọ̀sẹ̀ lọ ṣùgbọ́n ìyapa wa ń bẹ láàrin àwọn olùmọ̀pẹ́ ńgbà tó o ṣé mẹ́ta náà láṣìírò rẹ̀ àbẹ́ ọ̀kan láṣìírò rẹ̀ tó ń ti kọ́ sẹ́lọ̀ àwọn kan sọ pé mẹ́ta náà ni ẹbí àwọn àti màlìkíyà nígbà táwọn kan sọ pé mẹ́ta pẹ̀lú gbólóhùn kan mẹ́ta níjókòó kan náà ẹyọ kan ni ní ìjẹ́ mọ́dàbọ̀ àwọn Hanabila bẹ́ẹ̀ náà ni kíkọ̀ sílẹ̀ tún pín sọ́nà méjì nípa pé sí àyè sì ń bẹ láti fẹ́ padà bí ọ̀sáyè mà ó pín sọ́nà méjì alákọ̀ọ́kọ́ ni wọ́n pè ní at-talaq ar-raj'i obìnrin tí wọ́n kọ̀ sílẹ̀ táyé àti dá padà sí wà. ẹlẹ́ẹ̀kejì ni wọ́n ń pè ní at-talaqul ba'in obìnrin tó ń kọ̀ sílẹ̀ tí ọ̀sáyé àti dá padà mọ́ èwo ni at-talaqur raj'i kíkọ̀ ọ̀lẹ̀ tó ṣe pé àǹfààní sì ń bẹ fún ọkùnrin yẹn láti dá padà òun náà ní kí ọkùnrin kó kọ ìyàwó rẹ̀ sílẹ̀ ìyàwó tó ti wà lọ́dọ̀ rẹ̀ ní kíkọ̀ ọ̀lẹ̀ kan àyè àti pípò ń dá padà wà lópin ìgbà tó bá wù lópin ìgbà tó tún wá kọ́ ọ́lẹ̀ kíkọ́ ọ́lẹ̀ méjì kíkọ́ ọ́lẹ̀ ó tún lè dá padà lópin ìgbà tó bá wà nínú ìdà lópin ìgbà tó bá sì wà nínú ìdà kíkọ́ àkọ́kọ́ ìdà kíkọ́ ọ́lẹ̀ ìjókòó kíkọ́ alákọ̀ọ́kọ́ ìjókòó tonti kí ti kọra wọn lẹ̀ àmọ́ ń na pé kíkọ́ lẹ̀ ni àbí kíkọ́ lẹ̀ ni tí ọba ti parí rídà ọkọ àtìyàwó ara wọn náà ni. obìnrin yẹn ó ọkọ yẹn máa náwó lé lórí ó sì lẹ́tọ̀ọ́ sí kó pèsè ibùgbé fún un. tọ́ ẹni tí kọ ìyàwó sílẹ̀ fún láti tún dá padà. tẹ́lẹ̀ kíkọ́ ọ̀lẹ̀ kan lọ́kọ́ ọ̀lẹ̀ àbí kíkọ́ ọ̀lẹ̀ méjì. lẹ́yìn ìgbà tí ìyàwó ti wọlé ike kó dúró nínú ilé ọkọ rẹ̀ lẹ́yìn ìgbà tọkọ kọ ọ̀lẹ̀ kó ṣe ìdà nínú ilé ọkọ rẹ̀ ìyẹn ni pé jókòó tó jókòó lẹ́yìn ìgbà tọkọ kọ ọ̀lẹ̀ nínú ilé ọkọ lọ́yẹ kó o ti ṣe é yéé ṣe kó ọkọ ẹrù rẹ̀ àbí ọkọ náà kọ yí àdá kó ma ilé rẹ náà ni ó ti sọ òfin ọlọ́run fún àdá kí wọ́n fẹ yọ sófin ọlọ́ inú ilé náà ni wà wa ni inú ilé ọkọ náà ló wà kí ló dé nítorí kó ṣeé ṣe padà de orí láàmú atanra rẹ pé kọ́ wà nílé ọkọ rẹ kọ́ ọmọ jókòó ìdá títí tó fi parí kó o sì máa sóge lọ́nà tó ṣe pé yóò fi máa tún yọ máa yọ wò yọ máa wò pé ah ṣé irun tó ń fẹ́ sọnù ni tó bàbá wa ṣe ń tòsí rẹ̀ láwọn kébìnú ni ó tún máa lékún fún ìkórira ni ó máa pọ̀ fún àmọ́ tó bá wà ń tòsí rẹ̀ tó ń sóge tó ń múra dẹ́dẹ́dẹ́ tí máa ń rí ọ ó lè ronú pé wàdà pé òun fẹ́ gbọ́ padà. kọ́tọ́ kọkọ wa lé kó léyìn pé ó ní sẹ́rídà léyìí sẹ́ ó ní jókòó léyìí tí mo kọ́ lẹ̀ tó fi wá jókòó rídà yìí ó ní jókòó bì. so ọgbọdọ lé o kódà kó ṣe pé ìwọ ọ̀fẹ́ dá padà mọ́ ọ lé orígbà tó bá ṣe àsìkò lọ. tí ọ̀sáyè fọkùnrin láti dóbìnrin padà lẹ́yìn rẹ̀ kíkọ́ ọ̀lẹ̀ tó pé tọ́ba ti lè wáyé tàì wáyé okùn tó sọkọ àti ìyàwó pọ̀ ọjà pinnu ó ti tán kò sáyè mà oríṣi méjì ni ọ̀kan à ń pè ní bẹ́ẹ̀ ìnùnbẹ ìnùnà tó ń sọ́kọ́rọ́ o náà ni obìnrin tó ti di àjòjì ji. bẹ láàrin wọn àtọkùnrin ti já ní jíjá kékeré oríṣi kejì ó ti di ba'inun baynunatan kubra tíntí ń bẹ láàrin rẹ̀ àtọkùnrin ti já ṣùgbọ́n ní ti já eléyìí tó tóbi. akramakumullah ẹnikẹ́ni tí ọkọ obìnrin sílẹ̀ àmọ́ kíkọ̀ kan àbí kíkọ̀ ọlẹ̀ méjì ó ti wá kọ́ ọlẹ̀ gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé síwájú yí padà títí tí ìdá fi tán. ó fi ṣe nǹkan oṣù mẹ́ta kọ̀dá padà tó eléyìí á pè ní talaqan ba'inan baynunatan sughra ìkọ́lẹ́nu tẹ́ pé ẹni ndị bẹ láàrin ti já àmọ́ ti já kékeré kí ló dé nítorí pé ọkùnrin yìí lè fẹ́ padà gẹ́gẹ́ bẹ́ẹ̀ lómìnira ti ṣe lè fẹ́ àmọ́ tí eléyìí ò bùkátà pé dìgbà tóbìnrin bá kọ́kọ́ fi ọkọ mi tó ìwọ ló ti jáfara ló fi jẹ́ pé o ò lè fẹ́ padà mọ́ àyàfi pẹ̀lú sọ̀dáàpì àti yìgì tuntun. tọ́ bẹ́ẹ̀ náà ni kò sí yàtọ̀ láàrin kíkọ́ ọlẹ̀ kan àti méjì nínú eléyìí lópin ìgbà tí o bá ti pè mẹ́ta ṣùgbọ́n eléyìí tá a pè ní bainunatan kubra ètò jàǹtí ń bẹ láàrin wọn ní jíjá tó tóbi jù òun náà ni ẹni tó jẹ́ kó ti kọ̀yàwó rẹ̀ lẹ́yìn kíkọ́ ọ̀lẹ̀ mẹ́ta ọkọ̀yàwó ní kíkọ́ ọ̀lẹ̀ lẹ́ẹ̀kẹta ó ti parí nù gbogbo tí ń bẹ láàrin yìí ti parí nù obìnrin yóò ní jẹ́tọ̀ sí ọmọ láéláé àyàfi lẹ́yìn ìgbà tó bá lọ́kọ mi tí wọ́n sì fẹ́ra wọn ní tíṣẹ̀rí àṣefaramọ̀ pẹ̀lú àníyàn pé àwọn ọmọ àjọ bẹ lọ ní láéláé yìí ṣe pẹ̀lú àníyàn pé fún ọ kó o tún fi lè rí fẹ́ padà. lẹ́yìn ìgbà tí ọkùnrin kejì bá ti wọlé tọ ìyàwó yìí tó sì bá lò lẹ́yìn ìgbà tó ti tiẹ̀ tọkọ kejì yìí bá wà kọ́ tó wá ṣe tọkọ kejì ọ̀dá padà. gbà náà ló tó tọ́ sọ́kọ alákọ̀ọ́kọ́ láti tún fẹ́ padà pẹ̀lú yìgì àti sọ̀dáàkì tuntun subhanallah òfin ọlọ́run lágbára kí ni wọn náà wá wà débi pé ẹ kọ́ ṣẹlẹ̀ débi pé ìyàwó rẹ yọ padà wá dẹni tí ọlọ́kọ̀ mìínà kó tó di pé ìwọ wà á mọ rẹ̀ ẹni tí wọn bá kọ́ ọ lẹ́yìn kíkọ́ ọ lẹ́yìn mẹ́ta tí kíkọ́ rẹ̀ bá ti pé mẹ́ta ilé àwọn mọ̀lẹ́bí rẹ̀ ilé àwọn òbí rẹ̀ ní ó ti lọ ṣe ìdá o nítorí pé kò jẹ́ tọ́fọkùnrin mà kò sì jẹ́ ọ̀ràn yẹn lé lórí kíkọ́ náwó lé lórí mà kò sì lẹ́tọ̀ọ́ sí ibùgbé kan lọ́dọ̀ ọkùnrin mà tọ́ba ti wá délé ilé àwọn òbí rẹ̀ bí máa ń ṣe ìdá kò gbọ́dọ̀ máa jáde láì gbàyọ̀ǹda wọn kò tiẹ̀ gbọ́dọ̀ jáde àyàfi nítorí bùkátà. tí ọkùnrin bá wọn ṣe iyèméjì pé sóun kọ ìyàwó òun àbóun ọkọ ìyàwó òun he Ọlọ́run sóun kọ àbóun ọkọ á sọ yìí pé ọkọ o títí tí ó fi dán ọ lójú pọ ọkọ nítorí pé al-aslu baqa'u ma òfin ṣẹlẹ àsọ yìí pé gbogbo nǹkan òfin tó dé ó náà ní kó rí bó ṣe wà náà ni ọ wà títí tí ó fi dá wa lójú pé nǹkan ti mú kó ń bẹ ebi ìyàwó rẹ ni ó rí i pé ìyàwó rẹ náà lọ́wọ́ ni ọmọ wa àyàfi tá a bá ní àmọ̀dájú pé ó ti jẹ́ nǹkan ọkọ lẹ̀. tí ọkọ bá sọ fún ìyàwó rẹ pé amúrókè bìyẹ́dẹ̀kì mo ti fọ̀rọ̀ ara rẹ léra rẹ lọ́wọ́ mo ti fọ̀rọ̀ rẹ lé ọ lọ́wọ́ obìnrin ti dẹni tó lẹ́tọ̀ọ́ àti lè kọ́ra rẹ̀ lẹ́ǹkíkọ́ lẹ́ẹ̀mẹ́ta nù. gẹ́gẹ́ bí ohun tí súnà tó tọ́ka sí. ìgbà tó ti sọ pé ọ̀fọ̀rọ̀ rẹ̀ lé lọ́wọ́ ó lè kọ́ra rẹ̀ lẹ́ǹkíkọ́ mẹ́ta tí ẹ bọ̀ ọ́nù. àyàfi tó bá ni pé kó lè kọ́ra rẹ̀ lẹ́ẹ̀kíkọ̀ kan. ìgbà wo lọ́wọ́ pé kóbìnrin tọrọ pé kí wọ́n àkọ́kọ́ òfin ọlọ́run dá lórí pé kò yẹ kóbìnrin ọtọrọ pé kọ́kọ́ kùn lẹ̀ àyàfi tí ó bá fẹ́ gbóòórùn àlùjánnà àmọ́ tó bá jẹ́ pé ìnira ṣe obìnrin yìí lọ́dọ̀ ọkùnrin yìí kò lè rọ́ lọ́rùn láti sẹ̀mí lábẹ́ ìnira yìí gẹ́gẹ́ bíi ká pé ọkọ yìí ó máa náwó lé lórí bó ti ṣe yẹ àbí jẹ́ pé ọkọ yìí ń ní ìyàwó rẹ̀ lára ní ìnínilára tó yẹ kí kò lè mú kóbìnrin yọ máa bẹ lọ́dọ̀ rẹ̀ àbí kó jẹ́ pé ń lù ń lùkulù àbí kó jẹ́ pé ń di wàhálà rù tágbára rẹ̀ ọ̀ka àbí ń fi tipátipá mú láti ṣe ń tọ́lọ̀ wọn bọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ obìnrin lè tọrọ bẹ́ẹ̀ náà ní sábàbí mi kó jẹ́ pé ọkọ ìgbélé ọkọ egéle tó bá lọ fáá ní ọlọ́run bá kọ́ ni obìnrin wa ń bẹ̀rù tó lè ṣẹlẹ̀ kò sí tó burú bákan náà tí wọ́n bá ti ọkọ mọ́lé fún ìgbà tó pẹ́ tí wọ́n sọ pé wọ́n ti mẹ́wọ̀n gbére bí yóò lógún ọdún lẹ́wọ̀n obìnrin náà obìnrin rẹ̀ sóun lè ṣe sùúrù gbogbo eléyìí. tí bákan náà sábàbí mi òun náà ní kí obìnrin kó rí àléébù kan lára ọkọ rẹ̀ ní àléébù tó ṣe pé kò lè mú kí obìnrin kọ́ bẹ pẹ̀lú rẹ̀ bí ká pé àgàn lọ́kọ yìí kìí bímọ àbí kọ́ jẹ́ pé ọkùnrin yìí báyìí bí obìnrin gan ló náà kò lè bóbìnrin lò àbí kọ́ jẹ́ pé àrùn burúkú kan ó ń bẹ pẹ̀lú ọkùnrin yìí báyìí tí ò lè jẹ́ kéèyàn lè súnmọ́ bí ká pé wèrè ni bí ká pa dẹ́tẹ̀ ni bí ká pa ká ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ bẹ́ẹ̀ obìnrin lè tọrọ o títí kọ́kọ́ yìí kọ́kọ́ ńlẹ̀. àmọ́ tí ó bá jẹ́ bẹ́ẹ̀ tóbìnrin bá tọrọ lọ́dọ̀ ọkọ rẹ̀ pé kọ́kọ́ ńlẹ̀ láì jẹ́ pé ìdí pàtàkì kan bẹ kò ní gbóòórùn àlùjánnà. èèwọ̀ lọ́jọ́ lórí obìnrin o kọ́ tọrọ lọ́dọ̀ ọkọ rẹ̀ pé kọ́kọ́ orogún lẹ̀ torí kó lè jọ́ nìkan lò wọ́n dá wà nídìí àrò haramu ni o. ẹ̀hẹ́n àwọn obìnrin wọn ní àṣà oríṣiríṣi la sabiqa wala lahiqa wọn ò fẹ́ bẹ́ẹ̀ nìkan lé ẹnìkan ṣùgbọ́n o ilé bàbá rẹ̀ ni ilé ọkọ ọmọ lọ́wọ́ ọkọ tó ẹ̀kọ́ lọ́n ṣe lẹ́tọ̀ fún kó lè fẹ́ méjì mẹ́ta mẹ́rin ìyá tí a jẹ́ tọ́mọ lọ́ọ̀yà rẹ̀ tí ọkùnrin tó bá sọ fún ìyàwó rẹ̀ wípé tó bá fi lè ṣe nǹkan oṣù òun ti kọ́ lẹ̀ tó bá ti lè ṣe nǹkan oṣù alákọ̀ọ́kọ́ àjẹpọ̀ ti di ẹni tó kọ́ lẹ̀. lọ́ba fi lè ṣe nǹkan oṣù alákòókò ti di nǹkan tó kọ̀ lẹ̀. kíkọ̀sílẹ̀ máa ń ṣẹlẹ̀ tí ó sì jẹ́ kíkọ̀sílẹ̀ tó ti já ní ti ń bẹ láàrin ọkọ àtìyàwó tí ó já dànù kùtùkùtù. lọ́ba jẹ́ wípé ọ̀nà tí kíkọ́ lẹ̀ yẹn gbà wáyé òun náà ni kódà kóbìnrin bọ́ ọkọ dànù ó lóun ṣe máa ọ̀sánwó ọkọ fọ́kọ kálukọ́ máa lọ lọ́tọ̀ọ̀tọ̀. Aha ẹ̀yin tẹ́ ń wá kólọ̀ nítorí ọ̀sẹ̀ lẹ́nu tó o bá ti lè gba kólọ̀ báyìí tọkọ rẹ bá fún ẹ ó ti parí nìyẹn ọkọ ò ní lè dán padà mọ́ àyàfi tí ọba tuntun yìí gìso tó bá yẹ kó wù ọ láti padà sọ́dọ̀ rẹ̀ yóò tún yìí gìso yóò tún sọ̀sọ̀ dákìmì wọ́n tún yìí gìso àwọn ẹlẹ́rìí yóò tún jẹ́rìí sí bẹ́ẹ̀ náà lobìnrin tọkọ bá kọ̀ ọ́ ṣáájú kó tó di pọ́ wọlé kíkọ̀ ọ́ yẹn yóò di tọ̀lá kúnbẹ́ kíkọ́ ọlẹ̀ tó jẹ́ pé tún ti ń bẹ láàrin wọn ká ní kùtùkùtù bẹ́ẹ̀ náà lóbìnrin tó jẹ́ pé wọ́n kọ́ ọlẹ̀ kíkọ́ ọlẹ̀ mẹ́ta òun náà ti tún ti ń bẹ láàrin wọn ká kùtùkùtù. ṣùgbọ́n ìyàtọ̀ tẹni tí wọ́n kọ́ ọlẹ̀ látàrí pọ̀ sanwó fọ́kọ òun náà ní kọ́kọ́ lè fẹ́ padà tíyàwó bá gbà àmọ́ wọ́n sọ sọ̀dáàkì tuntun wọ́n sì sọ ìgè tuntun bẹ́ẹ̀ náà lẹni tó sọ pé pé tí ìwọlé tọkọ fi kọ́ ọlẹ̀ òun náà kọ́ lè fẹ́ padà nítorí kíkọ́ ọlẹ̀ ọ̀kan ni ó sì tún kù méjì wàhákàdà yàtọ̀ sẹ́ni tó ti kí wọ́n ti kọ́ ọ́lẹ̀ kíkọ́ ọ́lẹ̀ mẹ́ta kò sí àyè tí ọkọ fi lè fẹ́ sọ pé òun fẹ́ dàrú rẹ̀ padà o tí ọkọ bá sọ fún ìyàwó rẹ̀ pé tó bá fi lè bí ọkùnrin lọ́tẹ̀ yìí òun kọ̀ ọ́lẹ̀ tí obìnrin bá bí obìnrin ó ti kọ̀ ọ́lẹ̀ o àfi tó bá sọ fún pé tó bá bí ọkùnrin lọ́tẹ̀ yìí òun kọ̀ ọ́lẹ̀ tó bá sì bí obìnrin òun kọ̀ ọ́lẹ̀ kíkọ̀ ọ́lẹ̀ méjì. obìnrin wa bí ọkùnrin lẹ́yìn rẹ̀ ló tún bí obìnrin tàlákọ̀ọ́kọ́ tó ti bí yun ó ti di ẹni tó kọ̀ lẹ̀ obìnrin tó bí sìkejì yun ó ti di ẹni tó lọ lálọ́gbé mọ́kọ lọ́wọ́ kò ní ṣe ìdà subhanallah àti kéèyàn sọ ẹnu rẹ̀ fa kéèyàn má máa fẹnu wa rọ́ọ̀fù pàápàá ń pọ̀ ọ̀rọ̀ àníyàwó àníyàwó yìí. kí lọ́ọ́ fẹ́ gbà náà àfẹnuwà rọ́ọ̀fù Tọba tí wàá kó obìnrin sílẹ̀ tán Tọba pé kíkọ́ lẹ́yọkan ní àbí ẹlẹ́ẹ̀kejì nígbà tóbìnrin rẹ̀ ti ń ṣe ìdà lọ́wọ́ alẹ́ ò lè dá padà ó lè dá padà ó padà sí abẹ́ pé ọjọ́ ìyàwó fún Islam farama àti màá pé ńgbà mi ọkùnrin lè kọ obìnrin sílẹ̀ nígbà tí inú ń bì nígbà tí gbogbo ara igba mi ò lè má ronú ó lè má farabalẹ̀ ó lè má ronú tó lè ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó ń bá kó obìnrin sílẹ̀ tó fi kọ́ fi torí ẹ̀ ọlọ́run bá ṣe lẹ́tọ̀ọ́ fún pé ó tún lè dá ìyàwó rẹ̀ padà sábẹ́ pé kó máa jẹ́ ìyàwó wọn tún jọ máa bá gbèsè ayé wọn lọ lẹ́yìn rẹ̀ ìdí Islam fi fún láǹfààní pé ó tún lè dá padà ẹ̀tọ́ ọkọ ni gẹ́gẹ́ bí kíkọ́ náà ṣe jẹ́ tọkọ láti dóbìnrin padà ah Islam lágbára. ìdí nu tó fi jẹ́ pé tọkùnrin bá lòun dá padà ó dá padà náà nù kò nídìí kọ́ lọ gbàmọ̀ràn lọ́dọ̀ bàbá àbí ìyá rẹ̀ kan kò sí nídìí kọ́ sọ pé èmi ò ṣe má ò ṣe kí ni má tọkọ bá ti sọ pé òun dọ̀ padà lópin ìgbà tí wọ́n bá sì wà nù ìdá rẹ̀ ó tí parí nǹkan oṣù orí ẹ̀ mẹ́ta ó ti padà náà àdúpẹ́ fọlọ́ nínú dáadáa ẹ̀sìn Islam òun náà ní kó ṣe kíkọ́lẹ̀ lẹ́tọ̀ ó tún wá ṣe dídóbìnrin padà lẹ́tọ̀ nígbà tí ó sẹ́yìn pé ìjọ́kọ̀ àti ìyàwó wọn ìsẹ̀mí ayọ̀ ò sí ń bẹ̀ mọ́ ìsìláàmù lẹ́lẹ́ kọ́ra yín lẹ̀ tó bá di pé àjọṣepọ̀ yín bá tún ń da ó tún ń dá mọ́rán omi ti bẹ̀rẹ̀ sí ní sàngbà bí tó yẹ kó sàngbà kò sí tó burú ọkọ̀ òtún ló ń dá padà ní adúpẹ́ fọlọ́ ló bá tán. Hmm. ọlọ́run ẹlẹ́dàá ni والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء ولا يحل لهن إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا nínú àyà yìí a kà yìí ọlọ́run bá fi hàn wá pé ọkọ lẹ́tọ̀ọ́ láti dá fi ṣàtúnṣe lẹ́yìn ìgbà tó kọ ìyàwó kalẹ̀ tán ó na ọkọ bá kọ ìyàwó lẹ́yìn kíkọ ẹlẹ́yọ̀kan ẹ̀tọ́ rẹ̀ ni kíkọ́ lẹ́ẹ̀lẹ́kejì ẹ̀tọ́ rẹ̀ ni ṣùgbọ́n ẹ̀tọ́ rẹ̀ náà sì ni kò lè dóbìnrin yìí padà ẹnìkan ò lè yẹ lọ́wọ́ rẹ̀ wò. kí á ní mọ́jẹ̀mú tọkọ fi lè sọ pé mo dán padà tí ó sì jẹ́ ní tọ́ dá padà. alákọ̀ọ́kọ́ oná ní pé ìyàwó tó kọ̀ sílẹ̀ ń tọ́ fẹ́ dá padà ó gbọ́dọ̀ jẹ́ kó ti wà nulẹ̀. kìí ṣe ìyàwó tó yẹ pé a fẹ́ kò ì tí ì wọlé àwa sọ pé àkọọ́lẹ̀ èyí tá a fẹ́ tí ò tí ì wọlé tá a sọ pé àkọọ́lẹ̀ kò sí bá a ṣe fẹ́ dá padà ó ti parí torí tẹ́ bá ti kọ́ọ́lẹ̀ tàì kọ́ọ́lẹ̀ ya talaquha ba'inan kíkọ̀ rẹ̀ tọkọ̀ọ́lẹ̀ yóò jẹ́ èyí tó já etí ń bẹ láàrin yín dànù kutukutu ni. ẹlẹ́ẹ̀kejì nínú òun náà ni kọjá yìí pé o ò tí ta yọ o le lè dá padà tó ń ka kíkọ̀ tó tó ti débi tó padà má o lè dá padà o yẹn ni pé ju lọ tó bá ti pé mẹ́ta kò sí padà. ẹlẹ́kẹta òun náà ni pé kíkọ̀ tó ọkọ obìnrin sílẹ̀ kọjá kíkọ̀ ọlẹ̀ tó ṣe pé yẹn gbowó lórí ẹ̀ ni àmọ́ tó bá pé kíkọ̀ ọlẹ̀ tó ṣẹlẹ̀ téèyàn máa gbowó lórí ẹ̀ gẹ́gẹ́ bí ọkọlọ̀ ò lè dá padà náà ṣé bóun fẹ́ lọ tẹ́lẹ̀ náà ló fi sanwó fún ẹbí wọn náà ń gbowó lọ́dọ̀ rẹ̀ owó tó gbà lọ́dọ̀ rẹ̀ kò fún láǹfààní àti padà mọ́ tóbìnrin bá gbà pé òun tó fẹ́ ṣèyàwó rẹ̀ bákan náà elekere nínú májẹ̀mú òun náà ní dídá padà tó o dóbìnrin yìí padà ọ gbọ́dọ̀ jẹ́ pé ń bẹ nù ìdá kò tí ì parí ìdá ó sì gbọ́dọ̀ jẹ́ pé ìgbéyàwó tó lálàáfíà ń bẹ láàrin kò sí igi tó lálàáfíà láàrin tààrọ̀ fẹ́ dá padà kì í ṣe ìyàwó tẹ́lẹ̀ nù igi tó lálàáfíà ń bẹ láàrin yóò sì wà àbí màá di ẹ̀ mú gẹ́gẹ́ bíi tàtẹ̀yìnwá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àbí kó tiẹ̀ jẹ́ pé ìyàwó tó ọlọ́kọ̀ lẹ̀ kíkọ́ lẹ́yọ̀ kan àbí kíkọ́ lẹ̀ lẹ́ẹ̀kejì ó sì ń bẹnu àrídà ó ń bẹnu pé ń sìn kó sùn tọ ọ parí nǹkan oṣù ó tún ń retí kí nǹkan oṣù mi ò dé àárín ìgbà yẹn ni wọ́n bá bá lò tó bá ti bá lò tó bá yẹ pé nítorí ọgbà lérò náà ni pé ó fi bíbá lò yẹn dá padà ó ti dá padà náà nù. súnà ni pé tó bá dá obìnrin tó kọ sílẹ̀ tó bá dá padà kó pa àwọn èèyàn jẹ́rìsì èèyàn méjì ó tilẹ̀ jẹ́ pé a lè kó obìnrin sílẹ̀ láìpẹ́ lẹ́rìsì a lè dá padà láìpẹ́ lẹ́rìsì a lè kọ obìnrin sílẹ̀ láì nídìí ẹlẹ́rìí a sì lè dá padà láì nídìí ẹlẹ́rìí obìnrin tó ṣe pé akọ̀sílẹ̀ táyé ń bẹ fún wa láti dá padà lópin ìgbà tí ó bá ti parí ìdá rẹ̀ ìyàwó mà ní lópin ìgbà tó bá wà nù ìdá rẹ̀ wọn náà dì mú qa'idatun fiqhiyyah ar-raj'iyyatu zawjatun ma damat fil iddah ìyàwó tá a kọ́ lẹ́yìn kíkọ́ lẹ́yọkan àbí kíkọ́ ẹlẹ́ẹ̀mejì tí ó ti parí ìdá rẹ̀ ìyàwó wa náà ni ìyàwó ni lópin ìgbà tí ó ti parí ìdá rẹ̀ ìgbà wo làyè sì gba ọkọ mọ́ láti dá obìnrin tó kọ̀ ọ́ lẹ̀ padà ní kíkọ̀ ọ́ lẹ̀ ọ̀kan àbẹ́lẹ̀ méjì òun náà ni lópin ìgbà tí ìdá obìnrin yẹn ọba ti tàn tí ìdá bá ti tán kọ́ gbogbo nǹkan ti tán o tọ́ tábà fẹ́ dóbìnrin padà sáǹbùkátà kọjá pé bàbá rẹ̀ mọ̀ sí àbùkátà kí bàbá rẹ̀ mọ̀ sí bàbá kí ni sáǹbùkátà láti tún sọ sọdáàkì àbùkátà rẹ̀ sáà bùkátà pé kóbìnrin ọyọ́nu sí àbùkátà rẹ̀ sáà bùkátà pé kíyàwó ọmọ pàtí tó padà kò bùkátà rẹ̀ tọba kan ti sọ pé ọ̀dà padà ọ̀padà náà subhanallah eléyìí jẹ́ nítorí ṣe pẹ̀lú dídá obìnrin tá a kọ̀ dídá padà kọ́ ọ̀dà padà náà ló pè ọ́ nítorí pé nígbà tí kíkọ́ rẹ̀ bá wáyé aburú tó lè tara rẹ̀ kó o sì gbà láti dá obìnrin yìí padà òun náà ní nǹkan tó dáa. فلا جناح أن يصلح فلا جناح عليهما أن يصلح بينهما صلحا والصلح خير. الحمد لله alhamdulilayi العالمين adúpẹ́ fún ọlọ́run bá ọlọ́run bá wa san olùmọ́ ní ẹ̀sùn olórí wọ́n béèrè pé gẹ́gẹ́ bí ẹ ṣe mẹ́nu bá pé wọ́n á bẹ̀rẹ̀ pé ṣé owó oúnjẹ títí ń fún bọ̀ ni àbówó tó jẹ́. inṣàlá eléyìí náà àlàyé rẹ̀ ń bọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ń pè ní alukọ́lọ̀ ẹlẹ́ẹ̀kejì ní pé obìnrin tó jẹ́ pé ní tọ́lák alákọ̀ọ́kọ́ tó wá jẹ́ pé ó ti jáde kúrò náà yídà kó tó di pé ọkọ dá padà tí ó fẹ́ padà alákọ̀ọ́kọ́ yẹn ti wà nù nísìnyí tó bá pé ẹnìkan ti kọ obìnrin sílẹ̀ kódà kó ló ń tún dá padà kó ló ń dá padà lẹ́yìn ìgbà tó kọ lẹ́yìn kíkọ lẹ́kan ó ti di ayọyọ kan kó nu mẹ́ta okùn méjì bẹ́ẹ̀ ni tó bá tún kọ lẹ́yìn kíkọ lẹ́ẹ̀kejì kò tún jọ parí ìdà tó fi ló ń dá padà ó tún ti di mẹ́ta ayọ̀ méjì kó ń bẹ okùn kan. àwọn àkóso àwọn àkóso wa níbi mùsíbà ẹ̀yájá gbìyànjú ká kí sara ká má jẹ́ kí iná wọn bí wa tayọ débi pé bóyá àwa fi àmọ́ sí tí a fi mọ̀ fagbọ́n ọlọ́run bá yá ká mọ̀ sí sùúrù láwọn ọkùnrin lọ́pọ̀lọpọ̀ akúti mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ́lọ́n ti dáadáa mọ́ àwọn obìnrin náà ló pé tó wọ́n mọ hùwà bí ọlọ́run ti dá wọn àwọn ọkùnrin náà sì gbọ́dọ̀ mọ hùwà bí ọlọ́run ti dá ọkùnrin ká mọ̀ sí sùúrù lọ́pọ̀lọpọ̀ kọlọ́ba kókó wọn lọ́wọ́ kọ́ran wà lọ́wọ́ gbẹ́rádùn sí ní alẹ́ tó nítorí àsìkò wa ẹjá pàdé àwọn olùwádìí